níwà parí ọ̀rọ̀ yìí pẹ̀lú ọ̀rọ̀ ìkánú àwọn afá kọlọ́wà fún àwọn kọba ṣe dáadáa fún wọn. afá wa Abu Mu'ad ọwọ́ ìdà qadir ọ̀rọ̀ wọn máa fi parí ọ̀rọ̀ yẹn nínú al-Barahinul Atida nínú al-Barahinul Atida ní page seventy three gbàtẹ́fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí wọ́n sọ̀rọ̀ tó lágbára gan wọ́n nígbà tẹ́fẹ́ sọ̀rọ̀ nípa bí àfáwà Sheikh Ali bin Hasan al-Halabi bá ti máa ń kun ọ̀rọ̀ ìgbàtọ́fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ wọ́n ní hádìí haqiqatun kafiyatun isqatul halabi wa tahdhiri minhu wọ́n ní òdodo yìí wọ́n lè rí alìsí tàà fẹ́ràn ilẹ̀ yìí pé Sheikh Ali bin Hassan al-Halabi wọ́n máa ń kún ọ̀rọ̀ yìí wọ́n ní ó tó láti lè ré Sheikh Ali bin Hassan al-Halabi ní fàfẹ́ ó tó láti sùn wọ́n ṣubú ó tó láti wọ́n àwọn èèyàn nípa ìmọ̀ kàtírà wọn àbí ìmọ̀ mú wọn lọ́dọ̀ wọn وقد كنت بأول الأمر ممن يستبعد وقوع مثل وقوع مثل هذه الطامة وقد كنت في أول الأمر ممن يستبعد وقوع مثل هذه الطامة من قبل الحلبي wọ́n ní kódà níbẹ̀rẹ̀ nígbà àkọ́kọ́ rí àwọn wà náà jẹ́ pé àwọn máa wò pé àà kò rọrùn àà ó jìnà sí ekiru àwọn nǹkan yìí kó tẹ̀lẹ̀ sí àṣẹ àlì bùnhásán alhalabi àtọ́mọ̀ ni wọ́n pè yẹn pé ọ̀ràn tí ó tóbi yìí àwọn náà wà náà tí wọ́n ń takò tẹ́lẹ̀ pé àwọn ẹlẹ́ṣẹ́ nǹkan báyìí náà kí ni tóbi jù àwọn gbọ́dọ̀ ṣe wọlé báyìí àtẹ́ǹkìrì wọ́pùhù àtẹ́ǹkìrì wọ́pùhù àtẹ́ǹkìrì báyìí àtẹ́ǹkìrì wọ́pùhù bí hàdà kódà wọn làwọn máa ń takò káwọn èèyàn máa ròyìn wọn pé wọ́n máa ń kọra wọn àfà لأن هذه الفعال خيانة علمية لأن هذه الفعالة ìyánatún ìlẹ́yà torí pé irú àwọn iṣẹ́ yìí rè irú àwọn nǹkan irú àwọn wàyí rè ìjàmbá mímọ̀ ni. wàtẹ̀lbí wàtẹ̀lbí tún àlẹ́kọ̀rọ̀ ìdá ọ̀rọ̀ mú àwọn tí ń kàtàrà lójú ni. wàlám akun azunu anna alhalabi yakọ̀ fi hada. wọ́n ní àwọn òrò bí pé àṣeyìk alábí lè kó sí irú nǹkan yìí. hatta ra'aytu minhu hada albatọ̀ wàtàhrífa wàtàláruba tí mọ̀ wá bí á ní ìtàbá ti wọ́n ní títà mọ́ náà fojú ara wọn rí ìmọ̀ fún àwọn àfá nǹkan hmm? ìmọ̀ yí ọ̀rọ̀ àwọn àfá ìmọ̀ fún àwọn àfá àṣírí láwọn àyè tó pọ̀ nínú àwọn síra wọn tí wọ́n kọ̀ so ẹ̀rí pé ọ̀rọ̀ yóò tó tóbi ní tìtọ́ kódà àfáwa Abu Mu'adh ọ̀rọ̀ ìdà tọ́lì wọ́n láwọn ẹgbẹ́ ògbà láti ìpìnlẹ̀ pé àṣẹ́k alábílò kò sí mọ̀ tó tóbi tó bẹ̀ ẹ̀rí pọ̀ mọ̀ yàwá náà ní àwọn ọmọ ìyàwó ọ̀rọ̀ yóò tó tóbi wọn tí bá tó wá gbé nílẹ̀ fún ilé gbé nílẹ̀ yìí ẹmọ́ wá padà fún ilé kò tóbi máa tẹ bá padà wájú ìfẹ́ ìjẹ̀kẹ́ àwọn yẹn náà tẹ bá wà mú fúfú yẹ ẹ̀yìn lẹ́sí kó yá kó tóbi o ó sì tóbi tòótọ́ ṣé bá nílì mo tí wá fi ẹ̀rí nílẹ̀ pé n tó tóbi báyìí ní jáde látọ̀dọ̀ àfà àbáyé náà sì ń jẹ́ kó yá kó kódà ọ̀rọ̀ yìí tó láti láti láti ṣe sọ́ọ̀tù wọn ṣé bá nílì Abu Mu'ad ọ̀rọ̀ ìbùn rọ́ọ̀hìn àtọ́hìn àwọn náà fi rìnlẹ̀ pé wà láì ọ̀rọ̀ yìí tóbi láti tìyàn ṣubú tòótọ́ ọ̀rọ̀ yìí tóbi láti wọ́n lè gé ètìyàn tó tọ́ pé ah ẹni yìí lè máa ṣe nǹkan yìí ẹni lè máa ṣe jàǹbá fún ìmọ̀ tó tó báyìí wọ́n ní kódà àwọn náà àwọn náà àwọn náà wò pé kọ̀kọ́ sí ìkọ̀ tẹ̀lẹ̀ sí wọn tẹ́lẹ̀ àwọn sì máa ń takò káwọn èèyàn pẹ̀lú nǹkan tẹ́lẹ̀ títí dìgbà táwọn náà fojú ara wọn rí báyìí nínú iṣẹ́ àwọn pé wọ́n ń ṣe lẹ̀ so ọmọ ya wa ẹni ọmọ ya wa lápẹ̀lẹ́ òwú mi kì í gbà sí wa tó bá yọ̀ mo kà ṣe díẹ̀ ní ṣùgbọ́n mo rí pé tí n bá parí ẹ̀ síbi tó lá báyìí ó súnmọ́ pọ̀ ìkú wọn fẹ́ sàǹfààní tí mo kó ṣe eléyìí báyìí ọ̀rọ̀ ìgbómi pàkọ́tọ̀rọ́ tó ní mọ́tọ́ eléyìí díẹ̀ nínú àwọn tó pọ̀ tí mo kó bọ̀ wá ní lórí bí Sheikh Ali bin Hasan Al-Halabi bá ti máa ń kọ́ àwọn àfà nítorí wọ́n fẹ́ lò sí ibi tí wọ́n fẹ́ pèpè sí nítorí fi rẹ̀ rẹ̀ eléyìí rí bí èkí kankan nínú òjò tó pọ̀ ní nínú òjò ńláńlá bí pé èkí kankan ẹ̀jẹ̀ kan ní òjò ńláńlá ní inshallah kẹrin mẹ́rin kí ni kí n mọ́ ọ̀rọ̀ ìgbìmọ̀ tèmi yà wá o ọ̀rọ̀ Ibn Taymiyyah rahimahullahu ta'ala jẹ́ wà nínú nǹkan tí mo fi dáhùn béèrè kí wọ́n máa ń kọ àwọn àfà mo mẹ́nu bá Ibn Hazm az-Zahiri mo mẹ́nu bá Ibn Taymiyyah ní ìkẹ́ mẹ́nu bá Sheikh Abdurrahman as-Sa'di tí mo kàn kan ju dáhùn béèrè yẹn ní mẹ́nu bá wọn míì náà pẹ̀lú gbọ́n náà bá lọ́sùn fáwọn àtàlà máa padà máa wọn yẹn náà wa hadha wallahu a'lam وصلى اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك والسلام عليكم ورحمة الله وبركاته